ọdẹ yẹn wáyé wá ṣe dáadáa létí ṣe ẹsìn tún ti bímọ lórí ire tí ń gbogbo hàn ọ̀dà ìtẹ́ yẹn tí ìṣe tẹ́ ẹgbẹ́ fọlọ́run ó ṣe ẹlẹ́sọ̀ ọlọ́run ó ṣe yẹn. àmín. abẹ́ ètò ti ṣe pọ̀ àbí ọ̀pẹ sọ pé alhamdulillah. alhamdulillah. ọlọ́run ni mo ní ẹ sọ fún anábì náà fọ́ọ̀sì wa ká máa sọ ni ẹ sọ pé alihamudulilayi yé èèyàn. alihamudulilayi. ẹ sọ pé alihamudulilayi. alihamudulilayi. èyí náà ẹ wí bẹ́ẹ̀ pa alihamudulilayi. ọ̀rọ̀ yẹn ní kẹ́yìn ó wí fọlọ́ kọ́ra yẹn yé dáa ju tẹgbẹ́ lọ. ọlọ́run ní jọ́ bàjẹ́ láéláé. bàbá ọ̀rọ̀ yìí kan kí ẹ mú owó lẹ̀. wá sí ẹ̀yin nìkan o. bàbá fọ́pọ̀ gbogbo táǹpà lápapọ̀. àfẹ́jọ bẹ́ẹ̀ lóhùn nísìnyí a sì fẹ́ kí gbogbo ẹni tó bá mọ̀ pé táǹpàlù òun kó nà ó lẹ́ẹ̀kan náà níbi tó bá wà tó bá jẹ́ pé táǹpàlù ni ọ́ níbi tó bá wà nà ó lẹ́ẹ̀kan náà níta fẹ́ wì í kí wọn náà máa wì í tọ́ ọ́ ìwọ́n tẹ́ ti sí lára wọn lọ́ra ẹ ọ̀rọ̀ àjọkùn lẹ̀ kí wọ́n wá súnmọ́ bàbá wa ẹlẹ́sàn-án bàbá kọ́kọ́ kódà bàbá kọ́kọ́ kò. ẹ pè wọ́n fúnra yín. ẹ má lò táǹpàlù ẹ̀dẹ̀ máa lo ANTP. òṣèré. gbogbo òṣèré. òṣèré tíátà. ẹni sòwòrò ẹyin tí mo wà ń bí yìí ní títí apá former president ANTP ni mí. ẹgbẹ́ tí bàbá wa ọ̀gbọ́n ti dálẹ̀ tí ọ̀gá wa nígbà ọ̀sán lọ́nà ti dàrẹ rí. ẹgbẹ́ tí ọ̀gá wa lè lọ síbi ààrẹ rí. ẹgbẹ́ tí ọ̀gá Juma ni o ti di ààrẹ rí. ẹgbẹ́ tí ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì ọ̀gá Bello ti di ààrẹ rí. ẹgbẹ́ tí ọ̀gá wa Jídé Kòsókó ti di ààrẹ rí. ẹgbẹ́ tí ọ̀gbẹ́ Lásánú ti di ààrẹ rí. tó wá pè ní adéyàwó alẹ́ àwọn àlọ́ òótọ́ abẹ́lẹ́tẹ̀ tó ẹ̀ ti kiri àmọ́ kò sí àtọ̀ nínú wa. ẹgbẹ́ òṣèré tíátà. ẹ̀kọ́ mọ̀tò àtẹnudọ́ fún islamic songs náà àtẹnudọ́ fún christian gbogbo àti olórin ìbílẹ̀ amúlùkù kan náà ni gbogbo àtẹ̀yìn ẹ̀yìn náà àtàwọn àfáà náà kùrí inú kéwù náà ni wọ́n ṣàtìyọ̀ ọmọ islam ọlọ́run ọba kó ṣe orílẹ̀ ìmọ̀ ní àná. àmín ya Allah. ọgbọ́n bíi dàgbà àmọ́ ó kókó dàgbà lẹ́yìn àgbàlagbà ni ìyá dùn kó. mi ni màá wí bọ̀dá mi ó sì bí ayé kan náà ó lè jẹ́ bí àdínkù jù mí lọ. ṣé bí ọlọ́run ọlọ́run dá gbogbo bíi ó dá mọ́ respect ni wàláì ẹgbẹ́ eighty twenty two seventy one ninety one thirty eight. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó kù ẹjọ́ tìmọ́kòkò tó fowó lẹ̀ níbi òkú àbúrò rẹ̀ tó ló sáté o àfa ọ̀gá òkú àbúrò rẹ̀ mọ̀ ní. lọ́dà zero ọ̀la tẹ́wọ̀n. lọ́dà zero. lọ́dà zero ọ̀la tẹ́wọ̀n. ẹ ẹ kí ló ń wọ àwọn èèyàn wa ẹ dẹ́kun tí pẹ̀sẹ̀ president ẹgbẹ́ wa wà mí o. alájí wa yèyé rògbò nípa yèyé máa bọ̀ ń o àdúgbò tí kò lórí àga ẹgbẹ́ gbogbo ẹ wò pè é yèyé rògbò nípa. ó wà fún ilé yìí gbogbo wọn wọ́n wà bí. ẹ wo bàbá. ó yá. gbogbo wa pátápátá náà la fi wà ń bí gbogbo wa pátá náà la sì ti náwó nára. ẹni tí a fẹ́ fún wọn àwọn àfáà ilé gbá ṣe ń ṣe lódìdí lódìdí náà láti gbogbo àwọn àfáà tó ti ń sọ̀rọ̀ bí látàárọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ tiwọn náà á sì bẹ̀ lọ́láhùnláwàlá pátá ìlàbílàlásì. àfa àgbáwá yẹn ní ti bọ̀. ẹ sọ pé bisimilahi rahman rahim. bisimilahi. ẹ ti ti pẹ́ díẹ̀ kó tó di wípé ìjọba àgbáyé dìbò fún wọlé kí wọ́n tó di general secretary wa ní two years ago so ikú wọn ìwẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà ó máa dùn wá bọ̀dá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé wọn ò ráre àdè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wọn ò ṣí o so àwa náà tún dúpẹ́ especially àwa tá a jẹ́ kọ̀ọ̀lẹ́sì wọn ajá burú sí wọn so ó bá wọn lọ́kàn jẹ́ ṣùgbọ́n still náà àwọn máa dúpẹ́ náà ṣé ẹ lè sọ nǹkan tó yẹ pé ẹ miss nípa wọn. a lot nǹkan tí mo lè miss ní bá ní kí n máa kà ó lé ní hundred one is a great teacher anytime tí bá ṣe mistake ọmọbìnrin máa àbúrò mi wá ní o ṣe nǹkan báyìí o ṣe nǹkan báyìí o ṣe nǹkan báyìí tí bá dẹ̀ ṣàlàyé fún wọn àwọn yóò dà fún àbúrò mi ní àná mo sì ń play first note tí wọ́n ṣe fún mi last year fóònù tí mi ò mọ̀ wípé last time tàbá ní conversation so àìmọye nǹkan ṣé àwọn àti global president wa ni kápẹ́ ni anyway àti global president wa bá wà tó bá Bọ́lájí Àmóṣù níbi tí wọ́n nífẹ̀ẹ́ ẹgbẹ́ yìí sí wọ́n kò sígbà tí wọ́n pè wọ́n tí wọ́n kì í dáhùn so ẹni tó jẹ́ pé tí gbogbo àwa ta jẹ́ olóyè ta jẹ́ CWC tí gbogbo wa tí a miss gan ni látìgbà tí wọ́n ti kú láti miss so bọ́bọ́ mi jẹ́ jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó nẹ̀mí ìdáríjì ẹ ṣe wọn tó ti ṣe wọn ni wá ara ọfọ o máa ní à ẹrù bàbá mi ju ẹ má bínú ó ti tọ́ nìyẹn ó ti wọ́n dẹ̀ kó ọmọdé mọ́ra wọ́n dẹ̀ jẹ́ ìyọ̀kọ́ tó yẹ pé máa sọ tí mi wọn kì í tó yẹ pé ẹ máa ṣẹ̀ ó máa dì í sínú ọmọbí is not the time ọmọbí is not the time so òun lẹ fi rí bí ìlókun lónìí torí wípé ọ̀pọ̀lọpọ̀ alamọ rírì wọn so àrẹ̀ ń gbà ládùúrà àtìlé àtọ̀nà àtẹ̀gbẹ́ tí wọ́n fi sílẹ̀ kọ́ lọ́ọ́ má ju bàjẹ́ so gbogbo family ọ̀pọ̀lọpọ̀ dúró tì wọ́n so ó dùn wá lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí a fẹ́ bá ọlọ́run fà àwa nífẹ̀ẹ́ wọn ọlọ́run ló nífẹ̀ẹ́ wọn. orúkọ mi ni Anthony Ọlátúndé Ògúdìní aráwà aráwù Mr. Edo ẹ ṣé mo dúpẹ́ sí. àwọn òṣèré sáńtà wọn kú bọ̀ àwọn èèyàn kú ẹja lójoojúmọ́ òṣèré tíátà jẹ́ gbajúmọ̀ ni wọ́n fi ń mọ̀ ẹ̀yà tó ń lọ. àbátòfèrè tíátà àtẹ̀sí òṣèré ọlọ́run dàkú méjì á tán. ọlọ́run aláìyí láhàá yìí lọ́la. a ò fẹ́ gbogbo orin ìdárò aburú ẹlòmíì ya wèrè débi pé kò ní rántí yẹn láti pọ́ọ̀sì yẹn láti jọ́ tó ti ní píkì ẹ lọ́wọ́. ìjọ ìjọ aburú ìjọ ọkú òjijì ní máa tọ́jú á máa tọ́jú píkì ọ̀dà. ọlọ́run. jẹ́ wọ́n sàmì ni. àmì àdìsá ni kú ẹsẹ̀ àmì náà. àmì ọlọ́run àfẹ́kù òtútù mọ́ ọlọ́run méjì àpẹ́jú kú ọlọ́run la ilaha illallah.